وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا تقوى الله إكاد أتي بيوم حتى ولدوا النبوة محمد صلى الله عليه وآله وسلم هو صحابة هو أعلى هو مسكين أتلي صحابة أو سبو سلام سلام ستي تفجر بجنسين أنصر النبي تفجر بجنسين القيامة abẹ́rẹ́ oko ti ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí tó fi kárí ìdìbò wọn abẹ́rẹ́ wa tí ó ṣàánú àwọn ọmọ ìyá wa kalẹ̀ nínú àwọn tí irú ìkẹyìn yóò máa ah, ìpínlẹ̀ ẹ̀gbẹ́ wa fún wa tọ́ba pé nǹkan ní ìpìlẹ̀ yẹn ni pé foundation ń jẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé owó ilẹ̀ ní á mọ gbogbo nǹkan tá a bá fẹ́ mọ déédéé nígbà tí ètò ń jẹ́ ìpìlẹ̀ nǹkan tí o bá ti dúró dáadáa gbogbo nǹkan tí wọ́n gbélé nǹkan yẹn lérí nǹkan yẹn ò lè dúró rárá àlùbẹ́yìí tó lẹ́yìn lókun إلا على عمد ولا عمادا إذا لم يرب أوتاد وإن تجمع أوتاد وأعمدة وساقين بلغ الأمر التي كادوا إلي كل الزيمة البيت لا يبنى إلا على عمل ولمن أكون يقول لك هو الذي foundation bẹ́ẹ̀ wá ní wọ̀lẹ́ ìmáàdà àwa lè rí àwọn pílà a lè rí gbé dúró pílà lé ìdáyàlẹ́nu yóò sa àwòtáàdù sí àwọn foundation tí mú ojú tó bá lágbára yẹn pé ẹ̀sìn tí mùsùlùmí fẹ́ sìn tó wá jẹ́ pé o ti ìpìlẹ̀ yẹn àkídà kò dúró kò kòkò kòkò dá owó irú ẹni ẹ̀kọ́ rẹ̀ kò lè tó dédé ẹ̀kọ́ rẹ̀ náà máa wọ́ ni kò lè tó fi ṣe kókó kó jẹ́ pé nǹkan tó ń jẹ́ nǹkan ìpínlẹ̀ nínú ẹ̀sìn wa gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí náà ni ó gbọdọ̀ gbọ́ yé oní ẹ̀ lánàá máa gbogbo ìjọsìn tí a máa ń ṣe lélẹ́lẹ́ ẹni tó fẹ́ kí ọ ọ fẹ́ gbà rẹ̀ ọ fẹ́ kí kọ̀ọ̀án ọ fẹ́ nàfíà ọ fẹ́ yẹn nàfíà lóru ọ fẹ́ ṣe dáadáa amẹ́niyẹn àdìsọ́kàn rẹ̀ àkídà rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ba rẹ̀ ọwọ́ afúyẹ ọwọ́ ìrẹ̀lẹ̀ kò lè ní ládàá lọ́dọ̀ ọlọ́wọ́ba. ìwọ́n lórí ṣe kókó à ń bára sọ yìí kó jòkó nínú ẹ̀mí wa kó fẹsẹ̀ múlẹ̀ sí i fún àwọn tá a ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tá a ti gbọ́ kágbéyànjú báwo ni ó ṣe jòkó nínú ẹ̀mí wa. ترى في أنكا الأصول الثلاثة لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله níbi tí a kàlẹ́ ní wọ́n ní wà wà وأنواع العلم ودليل الاستعاذة قوله تعالى قل أعوذ برب الناس ọ̀rọ̀ nípa ìtàkùnlé àdìsẹ̀ ààrà ìwà ìṣọ́ ìwà ìṣọ́. ṣéèkì ní ìwà ìṣọ́ ọgbọ́dọ̀ rinlẹ̀ nínú ọ̀nà mùsùlùmí pípé ẹ̀sìn ni tí ẹ bá ti ń wá ìṣọ́ra níbi aburú pé ìfẹ́ kí aburú ṣe ní èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀sìn lèèyàn fẹ́ ṣe torí pé kí ni kò sí ẹni tó lè ṣọ́ èèyàn àti ọlọ́wọ́ ìwà ìṣọ́tà ń sọ yìí òun náà ó kó sí abẹ àjọ àṣìṣe náwó ń mí àníwá ìdùnnú ha ara àjọ àlòun náà kí ọmọ wá ìṣọ ẹni pé nínú bí ọmọ ń béèrè lọ́dọ̀ ọlọ́run òun náà ní ìsọ sọ́ni mo ti ka burú ṣe ní tó ṣé kò fẹ́ẹ́ fi ní ọ̀ṣun ọ̀wọ́ wọ́n ní àtìsí àhábà náà ètí ń jẹ́ ìsìhábà gbọ̀ngàn nínú ọ̀dọ̀ àwọn àfà wọ́n ní òun náà ní àlùbọ̀rọ̀ òun ṣe é ń dàgbà òwú ìlànà ìyá àti mọ̀kànlẹ̀ òun ní kéèyàn họ kéèyàn sá fún nǹkan tí ń báyà lẹ́rù kéèyàn wá lọ lè sá di. ẹni tí ó fi hàn lọ́kàn balẹ̀ nígbà tó ní àlùfíìsì àyàwó yẹn kéèyàn bá ń lè nǹkan tó ń bá yàn lẹ́rù kí wọ́n lọ síbi nǹkan tó ṣe pé tí ó fi hàn lọ́kàn balẹ̀ tí aburú yẹn ò fi ní ṣe yàn mọ́. هنا لشيخ الإسلام تيمية الاستعانة والاستجارة والاستغاثة ìwá ìṣọ́ ìwá ìbọ́ nínú aburú rẹ́pẹ̀ ní ìsìjára àti ìsìgọ́ọ̀sà ìkégbà nígbà ní pé ẹ ìfẹ́ ká burú ṣẹlẹ̀ sí mi àti ká burú ṣẹlẹ̀ sí yẹn pariwo rẹ́pẹ̀ ní ìsìgọ́ọ̀sà aburú ti ṣẹlẹ̀ kí ọmọ wa pariwo gbogbo ẹ pátápátá ṣètò Islam ní kúlò àmì náà ètò à àyà ara àdúrà ni kọ́dà wàhíyà ìfáàbùn mùtàkárìbà ọ̀rọ̀ tó súnmọ́ra wọn ni sílábàbà ń lo ìsìnàdà ìsìjára ìsìgáàsà ọ̀rọ̀ tó súnmọ́ra wọn ni yẹn kí ìyẹn ń wá ìdáàbòbò níbi aburú gbẹgbẹ kí aburú ń ṣe ní àbí aburú ti ṣèyàn tán ìyẹn fẹ́ kí aburú yẹn kó kú lára rẹ̀ tó a ṣàlàyé pé àdúrà. ìjọsìn ìwà ìṣọ́ náà ìyẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ yé yẹn pé ìrìnsẹ̀ náà ni tọ́ba fẹ́ wá tó fi sọ́ra ó wá wò pé báwo ni ọlọ́wọ́ bá ṣe ní ká wa pé àwọn èèyàn kò sí ẹ̀dá bá dá tí ní máa níbi tó wọ̀ kọ́ka ẹ̀dá tó lówó bá dá tí ọkàn rẹ̀ ọ̀ yọ nígbà tí nǹkan tó ń jẹ́ aburú ló bá ṣẹlẹ̀ sí i bóyá ni pé yóò fẹ́ fi aburú yẹn kó kù lọ́dọ̀ yẹn kódà ẹni tí wọ́n bá lajú mọ̀ nǹkan tí ń lọ láyé àbí ní àwùjọ irú àwùjọ wa nílò rẹ̀ yìí yóò mọ̀ pé bí táwọn èèyàn ti ń ṣe ẹbọ jù pẹ̀lú ọlọ́run òun náà ni pé nǹkan kí aburú kò sèmi ẹlòmíì kì í ṣe ara rẹ̀ gẹ́gẹ́ ó lè wo pé òun lè sin yìí ọkọ̀ tòun balẹ̀ àbí òun ti sáré tòun yóò tún ní ìfẹ́kẹ́ aburú ṣe ìyàwó na lè mọ rí obìnrin mílíọ̀nù kiri yóò ní wọn ọ̀fẹ́ kí aburú ṣe ọkọ ọ̀hún ẹlòmíì ọmọ rẹ̀ ní wọn ní wọn ọ̀fẹ́ kí aburú ṣe kódà tẹ́ bá ń gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn ní ẹlòmíì ó ní nítorí nítorí ọmọ rẹ̀ tó gbogbo nǹkan báyìí ìrọ̀lá fún náà ní gbogbo ẹ̀ àtàjẹ́tọ́gbà àti gbogbo ẹ̀ pátá ìrọ̀ ni tó ntí mo fẹ́ ló mẹ́tò mo fi sọ yẹn ni pé ntí wọ́n ń jáde lẹ́nu àwọn èèyàn ntí wọ́n ń jáde lẹ́nu àwọn èèyàn tó kí ni fa ni pé wọ́n fẹ́ kí aburú sàwọn náà ni àbí aburú ti ṣẹlẹ̀ tán wọ́n fẹ́ kí aburú yẹn kó kú lára àwọn tó bẹ́ẹ̀ sì ni kò sí tó burú níbẹ̀ kí aburú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ síyàn kí wọ́n pe nǹkan ká burú yóò ṣẹlẹ̀ sí mi àbí aburú ṣẹlẹ̀ kí wọ́n ní pé kí ni nǹkan tí ń ṣe ká burú buru ndị lọ wo fi aburu pé ọ̀nà wo ni kò fi ní já síbi tọ́lọ́wọ́ ọmọ ọ̀fẹ́ tó pé bí tọ́lọ́wọ́ ọba fẹ́ náà ni ọmọ rẹ̀ jẹ́ ó yé wa tá a máa ń sọ lẹ́nu pé ọlọ́run lọ́bọ onítọ̀ ó yé wa ó yé wa kódà ohun rẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn wọ́n ti máa sọ ọlọ́run ní sọ́yàn ó gbajúmọ̀ nínú ẹni wọn nínú ọkàn nínú ẹni wọn lẹ́nu àwọn èèyàn ó yẹ máa sọ àmọ́ tó bá kọ́ńtò rẹ̀ ẹ́ níbi aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ yìí bí o ti wá rí ní ti aburú kan tí wọ́n ń bọ̀ wá ọ̀fọ̀ kàti pé òun ti wá fọwọ́ fúnra wọn báyìí bí kọjá kan tó wá sọ wọn pé ọ̀daràn àjọkẹsẹ̀ bọ́ tuntun kan náà nù. tó a ọmọ ìyá wọn a ọmọ bàbá wọn o hmm, ti fọwọ́ sọ̀nà o ti ìyá kí ni lọ lè bá jà bàbá kí ni lọ bá jà àbílẹ̀ ló ń fa wọn papọ̀ tó kẹwàá wo bi tí ọmọ èèyàn wà sá lọ́ngbà ǹjọ́ ọmọ èèyàn wà dùn tó lọ́wọ́ àbẹ́lẹ̀ kan ló ti ẹ̀kọ́ ju bí ọkọ yòmí àti àjọ bẹ̀rẹ̀ ní tó o sì mọ̀ pé kìí ṣe pé ẹ yọ ẹgbàá síra yín ní sọ kìí ṣe pé fúnra yín ní kúkú ní bọ́ sọ tó dé ti ń sọ fún ọ pé àwọn jọ bẹ̀rẹ̀ táwọn jọ máa ṣe oògùn síra ara wọn. táwọn jọ máa fà sí ara àwọn tó irú ìjọba yìí ọmọ ènìyàn nígbà wọn lẹ́wàá mọ̀ tó gbàgbọ́ àbí kó gbà tó òun náà ní pé mùsùlùmí agbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba òun lọ́ba ti ń sọ wa bó ṣe lérí ẹnu ẹ náà ló nínú ọkàn wa tó tí a máa ń nínú ọkàn yẹn bákan náà tí iṣẹ́ yẹn ń takò irú ẹni yẹn kó yà kíyèsí ara rẹ̀ gbogbo nǹkan tí wọn náà bá fẹ́ fi ṣe ìṣọ́ rẹ̀ ó fẹ́ fi ṣe ìṣọ́ ara rẹ̀ kò sá burú gbàgbé èèyàn sọ̀rọ̀ ẹ̀ ni èèyàn sọ̀rọ̀ ẹ̀ níbi ọ̀hìn tí ń jẹ́ aburú ẹ̀dá aburú àwọn ẹ̀dá ènìyàn ọmọ ènìyàn lè ṣe aburú fún yàn gẹ́gẹ́ bí ó ṣe hàn ike àwọn ènìyàn máa ń gbìyànjú láti ka burú fún ni àmọ́ ṣé ọlọ́wọ́ wọn bá ní aburú yẹn ó ṣe yóò ṣe tọ́lọ́wọ́n bá ní kò ní í ṣe kò ní ṣe náà ni ọlọ́run kọ́ lọ́kọ̀ á ní pé kúlì lẹ́yìn yòóṣe ìbáná ìlànà kàtẹ́bà ọ̀rọ̀ ọ̀lànà ọlọ́run sọ fún àlẹ́ kí sọ fáwọn ẹ̀rí ibi ọ̀rọ̀ tó bá ti lágbára báwọn tí ẹ̀kọ́ lálá ọba jáde ńbẹ tó sì lọ́mọ ọ̀rọ̀ kan òṣì ọlọ́mọ bọ́ sọ fún alẹ́ bíi sọ fún èèyàn ìlànà yóò sí ibà nǹkan kan ò lè bá wa ìlànà kẹsẹ̀ bá lọ́ọ̀hù lẹ́nà àti nǹkan tọ́lọ́ bá kọ̀ húwa máa wù lẹ́nà òun náà ni òun náà lùdarí àlámọ̀ rẹ wa òun náà lùdarí àlámọ̀ rẹ wa wà á lọ́ọ́ lọ́ọ́ ìfọ̀lẹ́sẹ̀ wọ kẹ́lẹ́ ni mo mìíràn ẹni bá jẹ́ mọ́ mi ni yóò gbé ara lé náà ní ti tẹ̀ níbẹ̀. sheikh islam muhammad ibn abdul wahab wọ́n ní wà dẹ̀lílù ti tẹ̀ ààrẹ wọ́n ní ẹ̀rí tó wà fún ipe ìwà ìṣọ́ ẹ̀sìn ni wọ́n ní wọn náà ní ọlọ́dọ̀ pé kul a'udhu bi rabbina kul a'udhu ọlọ́dọ̀ wà nàbì sọ pé mo wá ìṣọ́ bi rabbina pẹ̀lú ọlọ́wọ́ ọba ọba tó dá àwọn ènìyàn ẹni pé ọlọ́run àwọn èèyàn fi wá ìṣọ́ tó eléyìí túmọ̀ fún wa pé ìṣọ́ tá a bá fẹ́ wá a gbọ́dọ̀ wá sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó bó láti wá wá sọ́dọ̀ ọlọ́run á padà sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam níbo ló ṣe kọ́ wa kó ká lọ wá sọ ṣe ìpàdé èèyàn ọ̀nà oríṣiríṣi náà dé wá sọ mo ìsọ̀lẹ̀ lẹ́ẹ̀kan ní kò sí tó burú mi kí èèyàn wá sọ àmọ́ ọ̀nà òun lọ fẹ́ gbà wá ìsọ̀ ọ̀nà òun lọ́mọdé bá wà wáyé sọ ẹ̀rí àwọn èèyàn wọ́n ti ń bẹ̀rẹ̀ sẹ́fani kí ni ń wá yóò ní ayé ni òun wá ìṣọ́ náà ni tó o lè ní mọ̀dárí kan o lè ní má ojú búwò mi tẹ́mọ́ wá wo àdáwò tí ń bẹ́ẹ̀ lé àwọn kìíní yẹn òun náà wá ní pé àwọn afá tí ó láwọn ń da tí ó ló wọn kọ̀ fáwọn èèyàn gangan fún tòwá sí fáwọn èèyàn pé ọlọ́run ní ẹsẹ̀ mi yín bẹ́ẹ̀ ara iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ gan-an òun náà ló pẹ́ta ń wí ìtọ́ra ẹ̀rẹ́ lómi ò lè sin gbẹ́rẹ́ gbogbo ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ báyìí gbẹ́rẹ́ ni gbogbo ẹsẹ̀ rẹ̀ gbẹ́rẹ́ ni gbogbo ọrùn ọrùn gẹ́gẹ́ báyìí gbẹ́rẹ́ ni agbárí ẹlòmíì ọmọ ọmọ yìí gbẹ́rẹ́ fún bẹ́ńbẹ́ tòtí ó gbẹ́rẹ́ fún ọ́ lé kọ́lá yìí ní èlé ẹni tó bá ti tún náà lẹ́nu sọ̀gbọ́n ọ̀sán náà ìyá tí wọ́n ń jẹ kì í ṣe kékeré àmì tí o tọ́lù tó yẹn rí tí o rí tí o rìn rí kò lè mà so àwọn ológun ń jìyà ẹni tí o ti tún náà wọ́n ń jìyà wọ́n na owó wọ́n na àsìkò bákan náà ó tún hara wọn lé mọ́ ó mìíràn wọn lára so tẹ́lá tó bá tó gbòǹkà yìí tán wọ́n wà ní àwọn ti dọkùnrin tòun tí wọ́n ti dọkùnrin òun náà wọn ò tó wá nígbà fáwọn ti dọkùnrin tán wọ́n á dúró eré náà wọ́n tó lọ sá gbogbo ògbà eré náà ní gbogbo ògbà so lẹ́yìn tó bá ní agbára rẹ̀ tán kọ́ra ní ìbẹ́ tó kí wọ́n sọ fún un ipe ẹlọ́dẹ ṣe àáké wọ́n ti ní àwọn bàbá oní alágbẹ̀dẹ ó bá wọn ṣe akékèké lẹ́yà ìlà àbíkọ́lẹ́ kan lè wá abẹ́ abẹ́ àlùkù táwọn onífàárí ti fi fá orí wọn ẹwọ ti lù tó pé èèyàn tó lè lọ lè kó tábánọ́ọ̀tì ń bẹ̀ tábánọ́ọ̀tì lè mú yàn ó ní yẹn kẹrẹ lè tí wà ní ẹwù wá sọ irú ẹni gan ó ti para àwọn ọ̀tá rẹ̀ gan pa so ìyá tí lọ́nà lórí wọn wà wọn wá kán ẹlòmíì gbogbo ọrùn ẹsẹ̀ rẹ̀ gbẹ́rẹ́ ni gbogbo àbòónú rẹ̀ ni gbogbo ẹ̀yìn rẹ̀ ní gbogbo eríko ẹlòmíì kò sí eríkè tí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láyé rẹ̀ kò sí àwọn tó ń jẹ́ àwọn tó láwọn tó láwọn ń ṣe fáwọn èèyàn àbí táwọn náà ń ṣe ara wọn àwọn kan ẹ wá wo kílẹ̀ tó ń pè lùgbẹ́rẹ́ tó oríṣiríṣi wọn lè ní ataari ẹwọn kan kí o tó máa fi ata kó wá fi sí nǹkan tí nǹkan tó ẹ̀jẹ̀ wà ní bíléèdì wà fi ata sí i tẹ̀lé fóun bẹ́ẹ̀ àgbákò rẹ̀ àbí gbogbo wọn tó lé dúmọ àbí nìkan lọ ẹyà tẹrin ma lọ àbí lọ gbogbo eléyìí ni kí wọn wá sọ pẹ̀lú gbẹ́rẹ́ àyè kì í fi gbẹ́rẹ́ wá ìsọ ẹ tí ọlọ́run wà ní ni kí ibi aburú tó ni ẹnìkan so ìyí wọn ẹ̀kọ́ kílẹ̀ sí yàn ẹlòmíì ó lè ní àwọn èyí tó bẹ̀rẹ̀ ń tà wọn ẹ̀bù làwọn máa ń lá ń tà wọn ẹ̀bù làwọn ó sì fún ọ tó tẹ́wọ́ wo tó fi pèlò rẹ̀ àdánwò ńláńlá ni ìmí lè jẹ́ pé bóyá eré ọká ẹ̀dá kù ó ní eré ọká wà wá eré ọwá àtàrí ìtọ́jú wa náà ní jẹ́ pé gbogbo àwọn kan ń ta wọ́ àwọn kan táwọn sọ yìí àwọn tó ń ta ilé ọ̀ká tó ń ta ilé ilé ìwà lọ́wọ́ ìdí iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe o tó gbogbo iṣẹ́ tí yẹn máa ń ṣe láyé kí yẹn ó wò pé ìwúlọ́ lọ́wọ́ bá fẹ́ ìwúlọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ kò tún tó burú kí yẹn ta ewé àgbo kí yẹn ta egbò láti fi kí àgbo kò tún tó burú mẹ́ abẹ́mẹ́lẹ́ rí ẹsìn èmi ní èkété èmi ní eré ọká eré wàláyé ìfẹ́ búrẹ́ yẹn ẹ̀rí pé àtìgbẹ́ náà wọ́n ti máa ń tẹ̀lé èèyàn onígbà wọn ló wọ́n tẹ̀lé ìnàjú wọ́n tẹ̀lé ọbọ tó gbóló lẹ́yìn iṣẹ́ tó yẹ kí mùsùlùmí kó jìnà sí ni àfa àtẹ̀bá ti ń ṣerú nǹkan báyà kẹ́niyàn kì í ṣàfà kò ń ṣàfà bàbá aláwo iná lẹ́nu yẹn tí bàbá aláwo wá jẹ́ mùsùlùmí tó bàbá aláwo ń ṣe mùsùlùmí tó náà ni pé wọ́n lè ní ní táàtì ṣe nù ẹ̀bù àtàwọn àti lọ́ọ́ yín.

àbí ọ̀sá ọ̀sá ẹlẹ́yẹ náà lọ́tẹ̀ sí ọ àjà epo sí àwọn ọ̀rẹ́ lọ́wọ́ àtọ́ àdọ̀bálẹ̀ wà lọ́wọ́ àwọn là ńlẹ̀lẹ̀ tòun náà làwọn káwọn fi máa ń ẹlòmíì ni àwọn ọmọdé rírọ àwọn yìí ìgbà tí yẹn ń la epo gbogbo máa ń pé ẹlòmíì ni wọ́n fún kì í wọ́n ní kọ́ wọ́n kọ́ sẹ́ yẹ wẹ̀ tọ́lọ́ lọ́mọ ọdún kẹsàn-án kẹsàn-án kó síbẹ̀ wọ́n ní kọ́ wọ́n fi wẹ̀ tó mùsùlùmí ti ń wá ìṣọ́ ọlọ́wọ́n ọba kìí dédi ọṣẹ kìí dédi ẹbu kìí dédi bẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ọ̀nà tó sì ti wá sọ ọlọ́wọ́n ọba ń bẹ tó rọrùn tó rọrùn ẹlòmíì ọ̀pọ̀ ni ó fún tó bá ti gbé nǹkan báyìí gbé nǹkan báyìí gbé tó abúlé kankan ò ní ti ọ́ torí eléyìí náà kìí sọ̀nà tó mùsùlùmí máa ń rìn tó ọ̀nà tí mùsùlùmí máa ń rìn láti fi wá ìṣọ́ ọlọ́wọ́n ọba àkọ́kọ́ ni jíjẹ́ kọ̀ọ̀kan ọkọ̀ balẹ̀ kọ́ dá ọ lójú pé ọlọ́wọ́n ọba yìí òun ni ọba tó máa ń sọ yẹn ọlọ́wọ́n ọba ni wọ́n mọ ọkọ̀ yìí ló ṣá fòfòn wà ó wá ọrọ̀ ṣàmù rọ̀ ṣìlẹ̀ olúwa ní ìmì ọlọ́wọ́n ọba mo lóore lẹ́nu tó máa ń sọ ẹ̀dá rẹ̀ ni mo mọ̀ ẹ̀yán tọ́ kò sẹ́ńtọ́ mo mọ ẹ̀yán tọ́ tó ọ̀dọ̀ náà lọ́dọ̀ Ọlọ́run náà ló yẹ kéèyàn ó sá sí i kéèyàn sá sí i náà ni ẹ mo ti kálẹ̀ kan tí sheikh islam ti ṣe rí pé muhammadu bin abdul hasan ní kul a'udhu bi rabbin nas ẹ wo ayé àti mo kà wọn ẹni tí yẹn máa ń sáàdì ìtumọ̀ rẹ̀ ní pé Ọlọ́run òun ní máa ń ṣọ́yàn ó sì gbọdọ̀ ìjòkó nínú ọkàn yà ipe ẹnìkan kan ò lè sọ ẹ̀dá ẹni pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan wípé àwọn ìṣọ́ kan ń bẹ tó ṣe pé tí yẹn bá ń wá ìyẹn ó jẹ́ lẹ́bọ̀ mi náà ní gbogbo àwọn tí mo kàkà rẹ̀ látẹ̀kàn o àmọ́ ìṣọ́ tí yẹn máa ń wá ṣe pé láàbà ọlọ́run tó máa kọ́ ládàá òun ni kéèyàn ó wá ìṣọ́ gẹ́gẹ́ bí àlejò ọlọ́ọ̀tọ́lá ń ṣe ní kí ká wá ìṣọ́ kọ́lẹ́tọ̀ gan kéèyàn máa wá ìṣọ́ bí màkàlù pẹ̀lú ẹ̀dá tọ́lọ́ kí o lè lágbájá aburú kan sí mẹ́kọ̀ọ́ wọn ní sábọ̀dọ̀ lágbájá nù kọba kọ́tọ́ mi tó kò tún ẹni yẹn òun náà ń ṣẹbọ nù ẹlòmíì lè sálọ́dọ̀ àwọn afá ẹlòmíì lè sálọ́dọ̀ àwọn oníjàlàjì ẹlòmíì lè sálọ́dọ̀ kọ́dà ẹlòmíì lè níwọ̀n àdúrà làwọn lọ́lẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ àdúrà wọn lọ́lẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ tó wọn náà sàdúrà bẹ́ ọlọ́run ọba rẹ̀ fúnra rẹ̀ tọ́lọ́run sọ́ mi tó wá jẹ́ pé ìṣọ́ tí yẹn fi kọ́lọ̀ wọn bọ́ sọ́yàn èyí lọ lè ké bá ẹ̀dá kankan ẹni tó bá ti lọ lè ké pé ẹ̀dá kankan ẹni òun ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tòun náà ni pé mùsùlùmí ọgbọ́dọ̀ yé wa yékéyéké pé gbogbo ń tábà bá fi wá ìṣọ́ tó bá ti di ọkọ etí ọlọ́run lélẹ́yìí tí wọn ò lè dáhùn kọ́lọ́run kí ọmọ tó kàn yẹn wá ìṣọ́ tó àwọn ìṣọ́ àwọn ni irú la mo ń kà láti kàn òun náà ni àwọn aburú tó ṣe pé àwọn aburú tó ṣe pé ẹni aburú màánàwíyà ni àwọn aburú tó ṣe pé ẹ ma ọ ò lè fojú hàn tó fẹ́ wá wò sí nǹkan rẹ̀ òun ló tún nàpa lọ ń sáfó yìí ti wá fi hàn mí yàtọ̀ sí ní ìṣẹ́kẹ́ ẹni pé kó mú jáde tó ní ẹgbà náà ọ tòun máa ní kí ló tàn wá ẹ̀rí ẹgbà tó wà dúkọ́ máa ń nàmí lẹ́gbà tó èyí ohun sáfù nǹkan tó fojú rí nù torí ti sáwọn èyí òun ní nǹkan kan ṣe nínú ní rárá tó akẹ́mi bá ti náà pé nà padà tó ọ̀nà wọn náà nà padà ní nǹkan ṣe pẹ̀lú tó o ṣẹlẹ̀ bá họ. ọ̀ tẹ́lẹ̀ wọn kọ́ bá dúró fún tọ̀ tó àmọ́ ẹgbẹ́ tó rọ ayé kí ní kàlá rẹ̀ yẹn ẹ̀rí pé ẹgbàá ní ìṣẹ́bí lára ntí ìyẹn lè dìfẹ́ǹdì ní tiẹ̀ sí lè farada ni tó bílálọ́ ó sì rọrùn kí bílálọ́ fáyà àmọ́ nìṣẹ́ nìkan wá yọ ìbọn àbọ̀ yọ àdá ọwọ́ ní wọ́n ṣáyà àbọ̀ wọ́n táyà tó tí ẹ bá ń láǹfààní tó bá ní ìgbésẹ̀ tó fi dìfẹ́ǹdì ara rẹ̀ lọ́wọ́ tó fi hàn ká fún un. kódà bó jẹ́ òun lè bá ní ló bá bá yẹn fẹ́ẹ́rí kó sáfù yẹn kí wọ́n máa ní ọ̀lẹ́ lágbájá ọ̀dà àdúgbò wa ni pé ọ̀wọ́n náà wá wọnú lílọ àbí ọwọ́ ti ní tí wọ́n náà fi dúró bẹ́ẹ̀ ó sì dúró bẹ́ẹ̀ náà ni àwọn àfáànù wàlá kìfìrí ni yẹn ni pé ọwọ́ àwọn lá àbúrò náà pé kíníkan bẹ́ẹ̀ ni wọ́n ti mú ọyọ̀ náà lọ́lọ́pá lọ́lọ́pá lọ́lọ́pá òun náà bá pèsè nìkan ọba ní dúró bẹ́ẹ̀ ẹnu wá dúró bẹ́ẹ̀ àwọn àwọn àfáànù balẹ̀ àfàkọ́ so ìlú ẹ̀kọ́ dà kéwàá bẹ̀ bí dàkùn tó lọ́wọ́ dàkùn fọlọ́n bíọ́ lọ́fà bó ṣe mí so irú yìí òkun tó burú bẹ́ẹ̀ torí àwọn yẹn kọ́ là ń sọ torí náà lè lọ́ni ẹlòmíì lè ti gbọ́ nípa wá sí àwọn afábáwọn ṣàlàyé irú nǹkan báwọn tí wọ́n ń ṣàlàyé ìṣe àádá tó wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ń ṣàlàyé ìṣe rọ́bà ní tó bá ti pé pọ̀ mi ènìyàn ká lápèjú ẹgbẹ́ yẹn tó lè ìṣọ́ ìwá ìṣọ́ bóyá lè fi ẹnìkan yọ ẹgbàá tí ẹgbẹ́ mi sọ́lẹ̀ kan ìyẹn wá họ ọ níbi olú ẹnìkan pé dákun tọ́bí kó sánú mi lọ báńdẹ́ báńdẹ́ báńdẹ́ báńdẹ́ tó bọ̀ pé ẹnìyẹn pàtàkì lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọwá ìṣọ́ lọ́dọ̀ ẹnìyẹn kí wọ́n sọ níbi aburú tẹ́lẹ̀ wọ́n fún ọ. so àbí èèyàn kọ́ báyìí èèyàn kọ́ nítorí àwọn ọlọ́pàá ni wọ́n á ní kí ló lọ fẹ́ lọ́sàn-án kí ló lọ fẹ́ lọ́sàn-án tó bẹ́ẹ̀ láti dá ó sì lọ́dọ̀ ọlọ́pàá náà lẹ́nu lọ́dọ̀ ọlọ́pàá kí wọ́n lè fẹ́ lọ́dọ̀ pé lágbájá interest ni kí ni ṣe fún ọ oúnjẹ ìgbòsí ni olóòfẹ́ olóògùn ló nígbò tó kò sí tó burú mbẹ́ àmọ́ wá ní èmi gan ìnífẹ́jú ẹ̀fẹ́ nìkan kan ìmúná palẹ̀ òkígbẹ́ tó dá lẹ́yìn mi náà wà á èyàn fẹ́ di kìfìrí nù ọ́ èyàn lò kígbẹ́ o èyàn lu akọ̀yà o títí bá ti ń lù mí báyìí ara rẹ̀ mi ẹni kí ni mo ti máa dáhùn á èyàn di kìfìrí nù ọ́ èyàn ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá tó gbogbo àwọn kan yìí náà lọ gbọdọ̀ yé èyàn sí tó èyàn mẹ́ni kan ó fẹ́ ṣàbùkù fún yàn bóyá èyàn nílẹ̀ àwọn kan fẹ́ kí wọn wá gbá títí mi náà lò lè rí àwọn tí wọn jẹ àwọn lọ́yà kí wọn bá mi gba ẹ̀kọ́ mi lọ́wọ́ rẹ̀ kí wọn ní ẹ̀ ẹ̀ ìrìn àdéhùn pẹ̀lú mi rọ̀ o àmọ́ kí wọn gbogbo àwọn kẹ́kọ̀ọ́ mọ̀ kàtí wọn ní kò burú yìí ipe ṣe àyànza fún yẹn wá ìṣó pẹ̀lú rẹ̀ àmọ́ wà láyé tó kọ́ dájú kẹ́mi yẹn kọ́ lọ́pọ̀ mọ́ lọ kí ọlọ́mọlọ sáájú níbi àbúrò ẹni yìí ọlọ́mọlọ tọ́ni níbi àbúrò ẹni yìí tòun là kọ́kọ́ nítorí kọ́kọ́ wá sẹ́ni yẹn so yọmọ jẹ́ pé ẹni tó kó tàwọn ṣíbi rẹ̀ kún kẹ́kẹ́ iná nù tó anabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ pọ̀ ní ara anabi sallallahu alaihi wasallam ìjọkọ̀lá anabi sallallahu alaihi wasallam sùn ìbá anabi ti sùn ọ̀kan náà àwọn tí wọ́n jẹ́ àwọn kékeré tí wọ́n ti sanwó ẹ̀mí anabi sallallahu alaihi wasallam fún bí tó bá sábà wà pa. wọ́n á ṣe lè dé gafanarị nàbì náà ó wá wò ó pé ọkàn ń balẹ̀ lẹ́bi rẹ̀ pé fáwọn kàbàjẹ́ pé wà lójú oorun ìpè ń jì tí ń bá wá jí ní wá pa ó jí àná bì ó wá pa ìdáyọ ó fún àná pé mẹ́rin jí kàmí nì lè là ọ́ kí ni ọ́ là ọ́ lọ́wọ́ mi ní pa ọ́ tòbó ṣe kí mùsùlùmí orí rẹ kẹ́mi wọ́n mọ̀ padà sọ́dọ̀ ọlọ́run bá ní gbogbo ògbà ní gbogbo ògbà tó ànábì ní ọlọ́run kó ní ọwọ́ báyìí ọwọ́ rẹ gan ni tó ní ìdáyẹ̀ tẹ̀ bọ́ọ̀lì lọ́wọ́ rẹ tó ànábì wà mú tó ànábì náà wà ní ibi kí ló fẹ́ là ó sọ wà ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ tó ànábì náà alẹ́ kò filẹ̀ tó àwọn ẹ̀kọ́ náà lè ọba tó dáa ní gbogbo ọba yẹn kódà ìgbà míì gan kódà ó lè máa ń ṣe àkáǹtì kankan ordinary pẹ́ẹ́nì rẹ̀ kàn tó mọ́ lọ́rùn lásán wàláhì àwọn kólú lálá ọlọ́wọ́ bó sì ní aburú yẹn òsì ní àkókòyẹ kò ní ṣe yàn kò ní ṣe yàn tó náà ní mùsùlùmí ó gbọdọ̀ dí kẹ́mi kó nílẹ̀ ìpè ọlọ́wọ́ bá nínú sọ́yàn náà ní ipò wà nínú gbọ́dọ̀ wà nẹ́bí sọ̀rọ̀ tẹ́lá kan kúlẹ̀ àwọn òdòdó rẹ̀ bẹ̀rẹ̀ fọlá kúlẹ̀ àwọn òdòdó rẹ̀ bẹ̀rẹ̀ náà ẹ mọ̀ rí pé gbogbo ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ wọ́n kúlẹ̀ àwọn òdòdó rẹ̀ bẹ̀rẹ̀ náà mọ̀ wá ìṣọ́ pẹ̀lú ọba tó ní tó dá àwọn ènìyàn mẹ́lìkì náà ọba tó ṣe pé òun ló ní kápá àwọn ènìyàn ìlẹ́yìn náà ọba tó ṣe pé òun ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ máa ń sìn ẹ̀wọ̀ àwọn ìròyìn mẹ́ta náà lọ́kọ́ kó síwájú. ومن شر الوسواس الخناس níbi aburú ròyìnròyìn tó ṣe fún ọmọ ń sá pamá aláwọ̀ yìí wọ́n ti kò fi sòdò rẹ̀ náà tó ṣe pé máa ń dá ròyìnròyìn lẹ̀ nínú ọkàn èèyàn mìíràn tí wọ́n nà látọ̀dọ̀ èèyàn àlìjẹ̀nu tó ìròyìn ọlọ́wọ́ bá mẹ́ta iná ni ọlọ́run ní kí alẹ́ nìkan bọ́ ọ̀sán náà kó fi wá ìṣọ̀ tó bákan náà anabi wa padà wá sọ ike sẹ́rí gbólóhùn méjèèjì súrà méjèèjì mọ̀áwù ìzẹ̀tẹ́yìn olóńgbé ni mọ̀áwù ìzẹ̀tẹ́yìn nǹkan méjì ti máa ń ta lọ kí ń wá ìṣọ́ ẹ̀yẹ́ni pé súrà ìṣọ́ méjì anabi tó bá ń kà láàárọ̀ lálẹ́ aburú lọ́wọ́lọ́ aburú èèyàn kàlùjẹ̀ lóko ní ìtàn onítọ̀ gan kò kankan bẹ́ẹ̀ kódà pé o tó àwọn míì tún bẹ tó pé ìfọ́ iná wọn wá káàkiri wọn lọ lè wá lọ lè wá àwọn àwọn náà ń kà ní bámú ẹlòmíì lè wá kà ìmí láàrin wákàtí mẹ́ta kò ní kíkà tán rí olè ànọ́ra sánsánì dùmílẹ̀ àti gbogbo ẹ̀ náà wá kà tó mọ oríṣiríṣi àà bàtúntà ẹ̀ wọ́n àà kéwú lélẹ́yìí tó mọ wá kà ẹ̀ lọ́wọ́ kí ni ìtumọ̀ eléyìí ọ̀nà pé pé kò sí ní tó túmọ̀ sí pé ọ̀lọ́ èèyàn ń wá tó náà wọ́n dànù torí àwọn ọ̀pá oríṣiríṣi kan kó sílẹ̀ wọn láwọn làwọn ní àná kọ́nà ìlú ìbọn sọ fún ọ ìgbé tí ẹnì kan bá fẹ́ fi aburú sí ọ àwọn ní àwọn ó jà ń tọ̀ ní ẹni ọ̀tọ̀ òní òdi àgbàpọ̀ àmàlà àwọn làwọn ní ọ̀nà rọ́ọ̀lù ni ah! kí lọ́kàn làwọn ní àpẹ̀lú rẹ̀ tó tó ń fẹ́ kàn sí kọ́ ni pé o ti pè é o ti fọ́dọ̀ ọlọ́run nítorí òun fẹ́ kó di tálíjà ní ọ̀fẹ́ kó di o ti di kí ni nǹkan náà o ti di ẹlẹ́bọ̀ ẹ̀rí náà lọ́wọ́ máa ń sọ̀rọ̀ fúnra tó jìn kí wọ́n á nà wọ́n kí á nà rìjálù mìíràn يعوذون برجال من الجن فزادوهم رهقا قلوا أن يرى كم بين سورة الجن لا كم بين هذا رجال من الإنس أو كم بين أو يبين ويبين tí wọ́n bá ń rí pé nǹkan kan dé bá wọn ní aburú àbí ẹ̀rú bá wọn níbi tí wọ́n máa tẹ́lẹ̀ lọ ní pé ìrùhùn nàbẹ̀rẹ̀ ìjà lé nínú ìjìn àlìjẹ̀nu ni wọ́n máa lè wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ kíkà àlìjẹ̀nu wọn tọ́ àwọn ọlọ́run bá ní sábà tí pe àlìjẹ̀nu yẹn àlìjẹ̀nu wa ní ìdájọ́ hóm rọ̀pàpà yóò lékun wàhálà fún wọn ni yóò lékun ìjìnà sí ọba tó dá wọn ni torí kí wọ́n padà di kékeré ni torí àlùjànnú ni ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ni kí wọ́n lọ lè ké pé ntọ́lọ́wọ́n bá dá èèyàn di ẹrú fún un ìtumọ̀ lẹ́nu pé èèyàn jẹ́rú ọlọ́wọ́ bá wọn èèyàn di olùṣẹ́bọ̀ náà ni àlẹ́ sọ̀lọ́ àwọn sẹ́lẹ̀ tí náà káàkiri náà di máa ń ká sánàbí sì ni ká máa dún ní náà tí wọ́n bá ti ń gbọ́ tó mọ́ rẹ̀ èèyàn sì máa rí tàwọn ṣíìdì tó lágbára ń bẹ́ẹ̀ anabi yóò ní àìwùdù bí kẹlìmẹtìláì tààmàtì ní sọ́ọ̀rì nàkà rìwáyà níbi yà kọ́ àìwùdù bí kẹlìmẹtìláì tààmàtì kúlè ha ní sọ́ọ̀rì nàkà làkà bí mo ń wá ìṣọ́ bí kẹlìmẹtìlá pẹ̀lú gbólóhùn ọlọ́run mo wá ìṣọ́ pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba àwọn gbólóhùn tó ṣe pé ó pé pérépéré tí o sábà kú mẹ́ torí pé kí ọba tó pé. na ló sọ̀rọ̀ ibi ìlànà afáàtò sọ pé ẹ̀hẹ́n ajẹ́pẹ́ pẹ̀lú nǹkan táwọn ẹni wí ikú òun fi gbólóhùn ọlọ́run bá wá ìṣọ́ ìyẹn ni pé alukoran ajẹ́pẹ́ gbólóhùn ọlọ́run kì í tẹ̀ dánù ṣe ẹ̀dá tó tó bá anabi ti ní èèyàn fi ẹ̀dá èèyàn lọ lè fi ara fi ẹ̀dá èèyàn lọ wá ìṣọ́ lára ẹ̀dá tó gbólóhùn ọlọ́run ìròyìn ọlọ́run náà lèyàn fi ń wá ìṣọ́ tó bá kan náà níbi tí wọ́n sọ pé a'udhu bi kalimati Allah at-tamma kulliha min ghadabihi wa 'adhabihi wa sharri 'ibadihi ẹ wo àwọn gbólóhùn tó dáa anábì ni mo wá ìṣọ́ pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba èyí tó pé pérépéré min ghadabihi kó má bínú sí mi. وعذابه كما في أجني وشر عباده كما جك يا أبو كفوشني أبو الله بعد كما شني قال ومن همزات الشياطين وأن يهدرون إقجال كوي سما سليه يري قال لهم أنت كتير جتو في مرارا وأنا أقول لهم تدا كي أنت سجلون كي ما ليه كي ما ليه أبو ليه جنسيه سبقنا نبت من تطيع عوض بكلمة الله الثانات التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرع وذرع ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها هو قلوب ذاك هو أدواء جامع مانع هو أدواء تقول فسنو تقول تقول وقبات شيء وخلوت مبالغ تريد أن أقول àwọn ìtumọ̀ tó lágbára ni anábìyẹn ni mo wá ìṣọ pẹ̀lú ọba tó dání tó ṣe pé kò sí gbólóhùn gbólóhùn ẹ̀yẹ̀lẹ̀ gbólóhùn ọlọ́run fi wá ìṣọ gbólóhùn tó ṣe pé tí ọba ti fi ṣọ́yàn láwùjọ àwùjọ olùnàgà rọ́nù wọlé àtàkùn ẹni rí kan ò lé ní kó wọn kápá rẹ̀ èèyàn burúkú kan ò lè èèyàn tó jẹ́ kó kí gan kò lè ra burú ṣe fún yàn ní sọ́nrẹ́ náà ọ̀fẹ́lẹ̀ tó wọ́n bára àwọn bára níbi abúlé tọ́lọ̀ ń dá àti tó tó tó dá tó sì tó tó kó náà lọ dá gbogbo ọ̀rọ̀ náà ló kọ́ máa kọ́ máa rìn lórílẹ̀ ayé tó ipò nítorí gbogbo tí ọlọ́wọ́ bá dábìyàn tó wá burú mẹ́ náà ní àwọn afẹ́sẹ́lẹ̀ ọ̀kẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yọ̀kan akéke gan wá jòkó wá ronú pé á kí ló ṣẹlẹ̀ lónìí o wá ń pẹ́ òun bẹ́ẹ̀ dọ́ lọ́run làkèké kò ní fi aburú fún ìwọ. tó mùsùlùmí ó gbọdọ̀ fi ẹ̀mí rẹ̀ bá pọ̀ mọ́lọ́wọ́ ọba tó dáa kó sì mọ̀ pé nìkan kò ní máa burú ṣe. tẹ́ bá wọ ẹlòmíì látara pé à ń bẹ̀rù à ń bẹ̀rù aburú ẹ̀dá aburú ẹ̀dá ẹlòmíì gbogbo dáadáa tó yẹ kó ṣe nílé ayé kò fi ní ṣe. sẹ́mi àwọn tó bá ti gbà pé ẹ̀dá kankan ò lè ta burú fẹ́ mi ó lè ó gbélé ayé rẹ̀ pẹ̀lú rọrùn tó bá rí jẹ ọkùnrin ọ̀balẹ̀ ẹlòmíì rí owó ó ń rí jẹ ó ń rí ná àmọ́ ọkùnrin ọ̀balẹ̀ látara pé kí ni yóò mọ bẹ̀rù àwọn àbúrò bàbá wọn àwọn àbúrò bàbá wọn ẹ àbúrò bàbá rẹ àwọn ọmọ ìyá rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn yóò mọ bẹ̀rù pé yé bí òwò wà báyìí àwọn ìyá kan tó ń bẹ wọn ti darúgbó nulẹ̀ wa kí ni ó lè lójú tó bá wọn bá lọ tọ́lọ̀ bá lò nílò pọ́ǹtì láyé ò nílò kó làkó sáájú bẹ́ẹ̀ lọ ẹlòmíì yóò wá sáko lé family house yóò wá sá lọ ìlú ee ó ti ayé ti kú ó ti gbókù rẹ̀ wálé ẹ̀rọ kó wá túbọ̀ rẹ̀ tó ó kú nígbà yẹn ọ̀sáfáfá kò kú náà yìí atẹ́ntó sá atẹ́ntó ọ̀sá ìkẹ́kẹ́ náà ló padà gbẹ̀yìn kẹ́kẹ́ fọ́kàrà fọ́kàrà rẹ̀ balẹ̀ má lọ lè wá olóògùn kankan má sin bẹ́rẹ́ kankan má lọ lọ lè wá kiri dúdú kankan jó kankan ẹlòmíì gan ó ní apatẹ́tì sí mu ó lẹ́nu ní kíndìnrín rẹ̀ bàjẹ́ ìjẹkújẹ tó ti jẹ ẹ̀dá kùtà tí yẹn bá ń sun akẹ́rẹ́ jẹ ẹ tó ń jó akẹ́rẹ́ níná tí ó ti ló ti lò pẹ̀lú oyin akẹ́rẹ́ ẹ̀wọ̀n kan bí kí ẹ bá rí láàyè gẹ́gbó ní ṣe máa rí kọ́dà àwọn tí máa ń jẹ kété tó máa ń jẹ fún èkété máa bàbá ológun ó ti jẹ gbogbo ògùn èkété wọn ni ó papọ̀ máa ń ti máa ń rọrùn gbẹ ní òṣìṣẹ́ yóò ti pọ̀ tó fáwọn èèyàn jẹ so òun náà ní pé kíní yìí ni kí mùsùlùmí tó gbọdọ̀ clear so nítorí wa ṣe lẹ́nu pé padà sọ́dọ̀ ọlọ́run bá súnmọ́ àwọn afáàkú náà tó ń ṣàlàyé fún ọ àfáà tí òun fi ẹ̀sìn jẹun àfáà tó ní ọ̀nà ẹ̀ṣẹ́ tiẹ̀ kí ìsìnkú ẹ̀sìn níbi ń jẹun náà ń ni òdodo fún ọ. ike tó ń ṣe yìí kò lè tó bá wọn tí wọn ò sọ lọ́wọ́ ní kò lè ní kọ̀fọ̀ so inú gbogbo nǹkan yẹn gbọdọ̀ yé yẹn wọ́n kọ́ fún yẹn wọ́n ti fi lé ọ lẹ́nu wọ́n ti máa wí ọkàn ló ti balẹ̀ so tẹ́wá ní àwọn èèyàn mú ìsọ̀rọ̀ kan fi ti ń lé àwọn èèyàn kì jù láyé táwọn ti ń ya ẹlẹ́gbọ̀n jù láyé wàláyé ìrọ̀ ìwá ìṣọ́ yìí kì í ti kékeré ni tó kún mẹ́ ó kó ipa tó ní agbára nínú tí ń sọ àwọn ẹni kékeré torí ni àwọn ọmọ ìfẹ́ka burú fi wọ́n wíbi eré ọmọ ní ntákà kiri eré ọmọ ní ntákà kiri wọn àtàwọn àlejànú àlejànú wà bá rẹ papọ̀ torí wà lóhùn dàjẹ́ àjẹ́ òun àlejànú ló fọ́ ọ́ sí òun lájẹ́ kankan ọ̀ lájẹ́ kankan tó gbúdọ̀ àwọn kan yìí náà ni mùsùlùmí lágbọ́dọ̀ máa kódà méjì sọ́dún bíi pé ẹ̀ mọ̀ ẹlòmíì ẹ̀ tó máa wò bí àwọn ọmọ kéèké báyìí ẹsìn mọ̀ọ́dá lómi ọmọ jágbẹ́rẹ́ sí lójú ọmọ kéékèèké ń fi ọlọ́run sungbẹ́rẹ́ sí wọn lójú ó sungbẹ́rẹ́ sẹ́lẹ̀ omi níbi ó kan àyà ah, ah. ọmọ kékeré àyíká máa sùn ká máa lọ́rùn pé àfẹ́ àfẹ́ kábúrú sí náà ni tó gbódò àwọn nǹkan yẹn ẹ̀bọ ni fọlá lómi kan bá bí ọmọ kalẹ̀ wọn ọmọ yẹn tóbi dáadáa wọn ni ẹ̀jẹ̀ ìyá wa òwú kan fẹ́ súnmọ́ lápá wọn ni fọwọ́ bàálẹ̀ máa ń wù ah, gbogbo ọjọ́ dandan yìí tó ìlànà ẹbọ ní tí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí gbogbo ẹ̀ látara kékeré èèyàn ń wá ìṣọ́ tó mùsùlùmí ọlọ́wọ́n bá rẹ̀ nìkan mẹ́rin yẹn máa ń dúró tù láti máa wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ gbàgbọ́ pé èmi ni gbogbo àwọn oríṣiríṣi ẹ̀hẹ́n káwọn ní ẹ̀rú wa ń bá ẹ̀ lápèjúwe èèyàn jẹ́ ẹni tí ó jẹ́ bóyá ó jẹ́ ó wà nípò láńlá kan sọ̀rọ̀ láti wọ pé á ah, ipe ẹni nìkẹ́ máa wá ọ̀nà tẹ́ máa fi wá àwọn tó máa ṣe ọ́dìdì tó máa sọ yín o so àbí ẹni ẹni ẹni fèsì físíkà wàhálà kan pé àwọn kẹ́mẹ́tẹ́ ń jẹ́ àwọn tó fi máa àtàkì rẹ̀ àbí àwọn olè ní àbí kí ní pẹ̀lú kí wọ́n ní ọ̀dà áfò ní àwọn síkírítì nílé rẹ̀ kàwọn wá sọ so irú yẹn. kò sí tó burú nwaanyị àmọ́ wà lọ́ọ̀rì ó gbọ́dọ̀ tó dáhà lójú ipe gbogbo àwọn security yìí aburú tó lọ bá ní ó ṣe yàn nípa wọn kà tó security ò ní sùn tí ó sùn tọ́lọ́ wọn bá tí kì í sùn ni ti kọ́lá nìkan pè mí lọ́kàn lórí apá kan ẹ wọ́n á ń dojú lọ́dún káàkiri à ah, òun lọ́mọ tó ń fọwọ́ fà <laughs> àbí òun lọ́mọ tó ń fọwọ́ fà tó fọwọ́ rẹ́ tó fi gbé gbé security káàkiri àwọn pẹ̀lú ìyẹn wàlá ẹ̀kọ́ dáhùn kankan nínú ọ̀rọ̀ àkìdá àfi tó wá jẹ́ pé ẹ̀mí rẹ̀ bá gbà pé tí security yóò bá tó bá ti wà pẹ̀lú mi aburú ló ṣẹlẹ̀ pé tó wẹlé yẹ pẹ̀lú mi aburú ṣẹlẹ̀ lọ tó ọ̀daràn gbà ọ̀daràn gbà tó àmọ́ léyìn tí ń jó dodo onípẹ́ tó wá jẹ́ àfa dàpọ̀ kí lọ́wọ́ wá sí i wá sí ìlú fẹ́ ti fáwọn èèyàn wá sí ìlú fẹ́ ti fáwọn èèyàn gbà tó wọn wá ní tó bá ń kó ti kí ọdún ìdílé rẹ̀ káàkiri kí wá ní káwọn olóṣèlú ó ṣe kí ni káwọn ọba ó ṣe kí ni káwọn kan wà nínú ìjọba ó ṣe dẹ́lẹ́ iná bó ló ṣe bẹ́ẹ̀ ní àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba bàtọ́ bá ń tọ́kọ ẹ̀fẹ̀ nítorí ọlọ́run ẹ̀fẹ̀ nítorí ọlọ́run àwọn tó ti kọ́ ìdúró lẹ́yìn rẹ̀ gbọ́ndọ́ báyìí rí nǹkan alákòóbá alákùúrákùúrá òun gbọ́ ọlọ́pàá tí wọ́n tún gbé wọn lọ́wọ́ tẹ̀lé òun ní káwọn ọmọbìnrin sọ́dọ̀ ọlọ́run so n tó dá pápá ni pé wọ́n gẹ́gẹ́ ní kó kọ́kọ́ pírátìsì n tó ń pè àwọn èèyàn sí yẹn wọ́n gẹ́gẹ́ kọ́ ọlù kí wọ́n rí pé ah, àwọn gan ẹ̀mí rẹ̀ gẹ́wà pẹ̀lú ọlọ́ba tó dá so gbúdọ̀ àwọn kan yìí torí pé kí ni èèyàn sá èèyàn sá kò sí ìnàlmọ́sálẹ̀ فإنه ملاقيكم ló wà ní ikú tẹ̀ ń sá fún ló padà pàdé yín gbomi ó ní pé wàlẹ̀ òkun tó fi bòrò jín mo ṣe ìyáda kódà pé lọ́dún yìí wá ilé tó ní agbára pépé bẹ tó filẹ̀ bí kọ́ ikú bá dé ẹ̀yin ẹ̀ma tó kó ló ń bèbèrè fi kó mọ̀ lọ ikú ó di wá báyìí láti kó bá ti tó lónà ní kí mùsùlùmí ọgbọ̀dọ̀ dúkìá lẹ́yìn kó lọ́pọ̀ mọ́ ọba tó dáhùn kó mọ wá wá ọlọ́run náà rẹ níṣọ àwọn àtúntò àtúntò ká ṣe láàárọ̀ ń bẹ tó ṣe pé fún yẹn bá ṣe àtàbúrú èèyàn àtàbúrú àlìjànú àbúrú èèyàn àtàbúrú àlìjànú àbúrú tó jẹ́ spiritual ni àti tó jẹ́ physical ni ìdí yẹn lè fojú rí ìdí yẹn lè fojú rí ọlọ́run bá mọ̀ ló ṣe máa là yẹn níbẹ̀ torí pé òkú sádọ náà ọba tó kóun náà ló ní máa àti pé yẹn fojú rí àti pé yẹn fojú rí àìlè lọ́bẹ̀yìn wọ̀ tó olúwa bá tó kó lọ́mọ gbogbo tó wọn àti tọpamọ́ lọ́dún tó sáde o tó ọlọ́run sì ní fi ẹni tó bá ń sáde lọ́run ní fi ẹni yẹn kalẹ̀ tó náà ní pé mùsùlùmí agbọ́dọ̀ ṣẹ́rí ẹni wa lọ́mọ bá ọlọ́wọ́n bá ṣéèkì sàn ẹ̀yẹ ṣéèkì bilba rahimahullah ta'ala wọ́n ní ìnà ìfẹ́ àìsàn bìlá wọ́n ní ṣẹ́rí kí ọmọ wa ọlọ́wọ́n bá ní ṣọ̀kọ́ ọlọ́wọ́n ó ọmọ tòtí ẹ̀ bá tètè kọ́kọ́ sọ pé ọlọ́run ò sọ mi èèyàn kò gba ládàá náà tòkọ́dà bá bú mi ò tí ì dé ló ti gba ládàá ìwà wo bẹ́ẹ̀ tí ẹ bá wá ní oògùn mọ́ ẹ sọ mi kọ́dà bá bú mi ò tí ì dé èèyàn ti di kékeré ẹnìkan kan ọ̀sà tí ọ wọn náà lọ́kàn hàn rẹ̀ lè mọ̀ ẹnu ní àlá lè fi ẹ̀ ẹnìkan ńlá lè fi àtúntì ọmọ wa jòkó báyìí kí ni àlá ní ṣe pẹ̀lú kí ló kẹ́kẹ́ pẹ̀lú àlá alẹ́ ti tó wa pé àlá méjì náà ni inú ká ló dùn yẹn nínú kọ́ bá yẹn lẹ́rù tó bá ti dára tó bọ́ lẹ́rù alẹ́ ti tàn kátà ṣe kí ni kátà ṣe ni kí ni bá ti di kí ni sẹ́ ẹ̀rù bẹ̀lá ni sọ́ọ̀rì náà rà ètò ní ìmọ̀ ẹ̀ tó wọ àrùndù bẹ̀lá èèyàn wà sọ ti sáà máa sùn rẹ̀ nso alẹ́ ti tó akọ bá sùn pẹ̀lú akọ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ yíra padà múfù kó níbi tó wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n tó fẹ́ gbẹ́mí tó tó wọ́n bá wá lọ́lẹ̀ yẹn náà kó sàlọ́ lápò yẹn náà kó sàlọ́ lápò òkìrùn kó máa bóun rẹ̀ lọ padà alẹ́ wa ni ọ̀gbọ́dọ̀ wọn láyé ọ̀ṣẹ́ bí sanna àṣàdá ọ̀gbọ́dọ̀ tó fẹ́ nìkan láéláé kí mo wá lálà kí mo wá yọ sí mi kí mo fẹ́ gà mí ní ọ̀rọ̀ báyìí yéé ní mo kẹta jí ni gbàtí ń wojú rẹ̀ náà báyìí mo rí pé ya kí ni ah,

láti jí ọkọ̀ bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́wọ́ ìfànù mi bí ká lóṣù pé rọrùn kọjá tèmi ó tán ní kọkàn dọba lọrin ni ya rà rẹ sọmọlé ọba ní ọ káfílẹ sọmọlé ọba wọn fẹ aláàjọ wọn ọba ní mi náà ní ìmúná yìí nù tí tó burú àwọn wa lálàá àwa jẹ búrẹ́dì àti àti tí àti ẹyin lójú oorun wọ́n bá ti jí kó ya dúpẹ́ fọ́lọ́ fọ́lọ́ àmọ̀tí wọn omi ló jẹjẹ ó tún mú mi sí nǹkan kan ní fíọ́ wàláì wàláì ń máa ń jẹun lójú oorun wàláì sọ̀lá yìí ń jẹun lójú oorun ní nǹkan kan sí ní sẹ́yìn ìgbàgbọ́ ni ah, wọ́n ní yé á yé kìnnì kan wọ́n wà ẹ̀ kìnnì nǹkan kan sí sẹ́yìn aláàtò pé aládùn náà lọ bá lò lójú oorun gbàgbé bá ti lára tí wọ́n ń jẹ́ yẹn yíyá náà lójú oorun wọ́n lé ọlú kùlù wọ́n lé ọlú kùlù tó o bá ti ají wọn kọ́ lọ́wọ́ mọ̀sánù yìí a ah, wọ́n ti bẹ̀rẹ̀ aburú lójú mi ó lóra nígbà mo ti jẹjà fún ìgbà wọn ní ìlànà ìlànà ọlọ́wọ́ mọ̀sánù mi tó kí ọbẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ibi àlánú ṣe lọ àmọ́ kálọ̀ wa ọ̀dẹ̀ lẹ́bọ̀ bọ́ àwọn kiri kíkọ́ wọn á kiri ojúlé kí ọlọ́run ọ̀la làwọn ò ráwọ̀ èèyàn dúdú kan bẹ́ẹ̀ àpòríwọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run ó rí àwọn kan àwọn kan òkúrú àwọn kan ọ̀gá báyìí bẹ́ẹ̀ ni àwọn kan gá mẹ́ irọ́ ni gbogbo ẹ̀ bàbá ńlá kàmù àwọn jálà yìí àwọn jálà yìí sọ́mà ní ẹ̀ ní kàmù láyé ń jálà yìí wọ́n tọ́ lọ́wọ́ wọṣẹ́ àwọn ni èèyàn gbọ́dọ̀ jẹ́ kí èèyàn mọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ sí pé ìwà ìṣọ̀ ìbáàdà ni kódà kọ́ńgbà tó ń ilẹ̀ wà ìsúmọ́ náà ni ẹ̀rì yẹn ń wá ìṣọ́ nìkan òun kàkà rò láàárọ̀ bí nǹkan kan burú ṣe ní tó ó sì mọ jọ ẹni ọlọ́run. wọ́n ilé ọ̀rọ̀ kan àlà àdùnnú bẹ́ẹ̀ rẹ̀ ṣébìlì káàdì ni kí ìyẹn bí ilé wa lọ ń wá ìṣọ́ yẹn lọ́dọ̀ ẹni tí kì í sọ ọlọ́run kàlẹ́sẹ̀ bí àlùjànnú mo fẹ́ kó máa ṣọ́ mi wọn ni àwọn àwọn àníyà kí wọ́n máa tọ́ mi àwọn àbọ̀wà àbáwọn tó ti kú bàbá tó ti kú kọlọ̀ wọn pè ṣe àwọn àfáàgbà ẹ mọ́ sùn ẹ sọ́ mi àbáwọn àfẹ́ni ọlọ́run bí ọmọ tí ti sàárè wọn ni ọmọ bá ṣùgbọ́n kàbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àná mi ni ẹ̀yin ṣé kébìnbá ti rà kọ́lé fún àlẹ́ ìdájọ́ ti lọ bẹ́ẹ̀ la ẹnìyẹn ti gbé ìjọsìn fún nǹkan mi nìyẹn tí kì í sọ lọ́run fọyọ̀kúnà ẹ̀ẹ́dá ṣíríkà ńlẹ̀lá yóò wọn lọ jẹ́ ẹ̀bọ ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run kódà àwọn ọmọ kéèké báyìí mo fẹ́ sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan èyí ó tún lè máa wá ìṣọ́ fáwọn náà anẹ́bí máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ wò lánàá kọ́ náà lọ́dọ̀ anẹ́bí ọ̀lọ́ àlùfẹ́lẹ́ ọ̀lá ẹ̀ ní ẹ̀rọ النبي وهو يعني أعيذكما بكلمة الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة النبي وكفاهم من إليه بيتا تبقى كفاهم ده يواتي تولارا كنت سمع لك مواه شعلون بان الشعر وما يجي من كل شيطان دقوا يسمى ما كان صنعوا ẹ̀dá pọ̀jọ́ bí èèyàn ti gbẹ́rẹ́ fún èèyàn ti invite èṣù sára ọmọ ọmọ tó ń kó lẹ́bùlá tó ń kó mẹ́kọ̀ọ́ rẹ̀ láti kékeré ó ti invite èṣù àṣetánì sínú pépé ayé ọmọ yẹn àti ọlọ́ba fẹ́ sànú rẹ̀ lé àlejò àná ọmọ kékeré yẹn kí ọmọ ọlọ́run bá wọn lóko ọlọ́run bá ń sọ àwọn ọmọ yìí lọ́wọ́ èṣù lọ́jọ́ kó wọ́n èṣù bẹ̀ wọn ọmọ kékeré mi tẹ́ bá ti lẹ́sìn lọ́pọ̀ èṣù ń dà wọ́n ọmọ yìí tọmọ yìí kẹtù ti pé iṣẹ́ ìkúlẹ̀ náà lọ rẹ gbogbo gbà ìpánlé lẹ́lẹ́ bàbá lọ́wọ́ rẹ gbogbo gbà. tó ọkùnrin obìnrin kò sí kákìnkàn lẹ́sà máa lọ́wọ́ rẹ gbogbo gbà kí ló fà á èso ti bá wọn rìn láti kéré kọ́lá tí ẹ bá bí ọmọ kalẹ̀ gbàrà báyìí ara tó àrùn jẹ́ kí òun fọmọ nìyẹn. tòtòrí pípẹ́ ìròkọ́ ọmọdé sí kọ̀lẹ́rì ṣíṣe ìkọ́mọ̀ sí kọ̀lẹ́rì nítorí ó ṣe yẹn lú àwọn àtúntà yìí wọ́n bí ọmọ yẹn kalẹ̀ báyìí وإذك بكلمة الله تامة من كل شيطان وهامة من كل عين لامة so èèyàn bẹ lọ́wọ́ kọ́ lọ́wọ́ kó fi kó lè sìn èso dènà sí kí wọ́n á ti fún bẹ́ẹ̀ láàárọ̀ kí wọ́n ti fún bẹ́ẹ̀ láàárọ̀ kí wọ́n ti fún bẹ́ẹ̀ láàárọ̀ kí wọ́n ti fún bẹ́ẹ̀ láàárọ̀ lọ́kàn ní kọ́mọ yẹn lọ́kàn di ọmọ ẹgbẹ́ mi rẹ̀ ọ̀rọ̀ fẹ́ sí ọlọ́run ni. náà ní ẹlòmíì ń gbọ́ ohun náà sọ ń gbọ́ ń gbọ́ ń gbọ́ ń gbọ́ ẹ̀wọ̀n wíwọ̀n ní kí ẹ̀rọ tẹ̀ra ń jẹ ẹ̀jẹ̀ máa yé ẹ̀rì tó wọ́n bá yí ẹlẹ́mi lè ní ẹ̀ tí wọ́n fẹ́ lè sàrò fún ẹ̀ wọ́n ti parí tẹ́ tí wọ́n bá ẹjọ́ kọ́ bẹ́ẹ̀ yìí wọ́n parí tẹ́ nìkankan <laughs> wọ́n parí tẹ́ nìkankan èsù ní ìdààmú rẹ̀ wọn èsù tó ń kí orí ti bẹ̀rẹ̀ ọlọ́run èsù ló bá nílé sùn sáwọn ọmọ yìí èsù ti wà lára àwọn ọmọ tí kéèké ó bẹ́ẹ̀ lómi dàgbà ni ẹ̀dá òkè bá ti pé sùn báyà káàkiri obìnrin kó lè fi apá rẹ̀ kalẹ̀ kóbìnrin kó lè sí iṣẹ́ kalẹ̀ kóbìnrin lè jáde láláì ní nǹkan borí wà láì síbi nígbà àwọn láti kéré tí àdáná àìrí rẹ̀ obìnrin ó ti wọ jíǹsì gbogbo gbogbo gbogbo bí ara rẹ̀ ṣe nílẹ̀ mọ̀ ẹni ojú òsì ní kì yóò wọ aṣọ pé kí gbogbo ara rẹ̀ gbogbo ojú òní kì kí ló fà á èṣù ti bá a múlẹ̀ láti ilẹ̀ èṣù ti ó ti bá a rìn kò tó kó rí dáadáa kó mọ̀ fábùrú òun ti tẹ́fà náà kó lọ́wọ́ yóò wọ̀ dáwọ́ ní kíni kí ni ẹ̀dá à sí pátámọ́ àwọn ìjáde ni tó burú kaba yìí ṣe tó ọ̀nà tí a lè fi ru ẹ̀mí àwọn ọmọ kékeré tó ń sin ọlọ́run láti tẹ̀lé àṣẹ ọlọ́run òun náà ká lé wọn kó lè lè ṣe kẹfẹ́ nígbà àwọn ọlọ́yẹ ráṣọ̀tọ̀ wọn ni يعني أما إن كان هذا فيما يتعلق بالمخلوق الحي الحاضر انظر بقى nǹkan tí èèyàn á fẹ́ lọ lè wá ìṣọ́nà rẹ̀ ẹni tó ti pé ènìyàn wà láyé o sì rí báyìí kà á ń tẹkú lẹ́nu fẹ́ ilé ní kí wọ́n sọ fẹ́ nìkan pé àìsìní ní sọ́run ìbòlá nìkà bí lágbájá sọ́mi sọ́mi níbi abú tí ọmọ rẹ̀ fẹ́ ṣe fún mi òye ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ti jàǹbá kan fún ẹ̀ sọ́wọ́n rẹ̀ lọ́gbà á fẹ́ fọ́mọ rẹ̀ sọ̀rọ̀ ọmọ ti jàǹbá fún mi tó òfin tó burú mẹ́ta pípa ènìyàn kakọ́ bá ènìyàn sọ̀rọ̀ tó àbí èèyàn rí aburú ènìyàn èèyàn rí abúlé aburú ajá ń gbé ìwà ọkọ adágbádá tó máa ń dá ajá rẹ̀ padà á níbi kó tẹ̀lé mọ́nà ìgbà rẹ̀ síbẹ̀ ní ìyẹn wá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kankan torí ìyẹn ní sin pípa ènìyàn kakọ́ lé ajá yẹn tó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ìyẹn kì í èèyàn ṣe ẹbọ pẹ̀lú ọba tó dání ìwé náà ní ó ṣe kókó fún àwọn mùsùlùmí kálọ̀ lè mọ̀ ìfẹ́ ọlọ́wọ́ ọba ìlọba tí wọ́n ń ṣe ẹrù rẹ̀ níbi amúrú pípọ́ ní ìyẹn kankan kò kálá ti tàbùkù fún ẹ̀ tó dẹ́n tó ń bẹ̀rù ẹ̀ gan ẹ̀rú ń gbòòrò lẹ́ta mo fi ọba tó dání múra ẹni tẹ́ ń pè lẹ́rù ẹ̀rú ń gbòòrò náà tẹ́ ẹ bá sún láwọn ẹ̀ táwọn ẹ̀ máa ń pè ní àjẹ́ bóyá ẹni yẹn ó burú àbẹ nìyẹn ní apẹpẹ àbí ẹnìyẹn lè sọ òdodo tó bá jóbìnrin àwọn ènìyàn wò pé áá ah, ah, àjẹrẹ pọ àjẹrẹ la kò sẹ́ńtì òdodo yóò kò sẹ́ńtì òdodo kò dúró do àwọn òkè ìtàjẹ òtún tí ń jàjẹ òun gẹ fúnra rẹ rúbà òun gẹ fúnra rẹ abúlé pé ọlọ́dún ìwò dáadáa ọmọdé ó ti kú ẹni wọn lọ payọ náà jẹ ẹtí wọn wọbi táyé kẹtọ lé sí àwọn èèyàn ó ní òkè àwọn ọmọ yẹn dájọ ni wọn àwọn ọgbẹ ẹgbẹ ayọ ayọ ìlú òwò tó lọ lẹ́yìn tó kí aburú wọn sá mọ tù làwọn yóò sá mọ sílẹ̀ mọ bí tó bá ti fẹ́ lu rí kára wọn kò tó fi fọkàn wájú kẹtọ rẹ báni ìbátẹ ìpínlẹ̀ àjẹ àwọn ọmọ tiẹ̀ náà lọ́wọ́ kú òbí dájọ gbogbo ọ̀nà tó ṣe tọ́nà fi ra àwọn èèyàn ní okùn nígbà tí wọ́n kó wọn sínú ìjẹ́ ẹ̀rú ẹ̀bọ ní ọ̀nà kọ́lọ̀ fún ṣáàlà ní ọwọ́ ṣùgbọ́n kò ṣáàlà fún ọmọ ọmọ ṣùgbọ́n aṣáàlà ńlá tí ó jẹ́ tí ó fi ilẹ̀ tó fẹ́ tó fi mùsùlùmí bójú iṣẹ́ òfin àbáwọn kan ní ẹ̀tọ́ kọjá rẹ̀ ṣé kí ẹni ẹbá fún ilé rẹ̀ tó ṣe tó kò tí ì kọjá rẹ̀ ní ṣẹ́rẹ́ ẹni tí ó ń jẹ́ olùkọjá rẹ̀ nípa ìpín ọlọ́run tó ṣe pé nǹkan tó ń jẹ́ nǹkan tọ́lọ́run pè ní ẹ̀sìn tánẹ́lì pè ní ẹ̀sìn lèyìn sọ pé kì í tẹ̀sìn ọlọ́run torí ẹni yẹn àwọn ẹtí ń tẹ̀ lè fún un òun pé tó kì í ṣaláì nìkan tó ibi ẹ̀tọ́ ẹgbẹ́ ìbára fáláì nìkan ni ajé pé ìhòòhò ní bùkátà kí wọ́n fún un wọ́n fún un bí ìgbẹ́ tó sọ pé ìbá ẹ̀ kì í ṣe ni. bí bàbá mi ń ṣe wí nù tó o lè dé irú ẹni yẹn yóò wá jókòó yé e wípé òjò ń dàbọ̀ rẹ̀ tó àdúgbòjọ́ pé òjò òun gan-an ọ̀sán alákiri bàbá rẹ̀ ọ̀wá sọ̀ sí ilé tiẹ̀ náà torí pé kí ni ń bẹ̀rù àdìsí tó clear anábìnrin tó máa ń ṣe hajj lọ́wọ́ lóbìnrin wàlá tẹ̀ǹtẹ̀ kìbú alimuhirima obìnrin tí bá ń ṣe hajj lọ́wọ́ kọ́má lè kọ́ wàlá tẹ́lifàzù kò fàzẹ́yìn ó sì máa wọ glove adéṣe wọn kàn ń kọ́ nínú bá nítòsí yàn tó adákòókò lè ó ṣe lu jẹ́ ẹni tó jẹ́ àfa gbà tí ò ní mọ ìdájọ́ hajj àkàrà Islam tí ọmọ gbogbo tó di ọ̀rọ̀ hajj yẹn yẹn kó ti pèrè àyàrá kó ti pèrè àyàrá ní àbá tó ń gbé kò tó ti fẹ́ ká nípa ọ̀rọ̀ hajj tó ní wò pé ní bóòlù rẹ̀ lórí ìsinmi hajj ó ní sáré mọ̀kàn yẹn jìnnà gan anábìyàn sọ kílẹ̀ ní pé ẹni tó bá ń ṣe hajj lọ́wọ́ tó jóbìnrin kọ́mọlù ní kọ́ọ̀bù kí ni jọ́wọ́ kí ni ti ń sọ fún yàrá ni pé ní kọ́ọ̀bù ń bẹ́ẹ̀ lọ́ẹ̀sẹ̀ àmọ́ tó bá ń ṣe hajj lọ́wọ́ kọ́mọlù Aisha tó wá sàlàyé rẹ̀ rọ́bì ọlọ́ àyà ìyàwó àlẹ́ ìsọ̀lọ́ àná ó láwọn obìnrin táwọn máa ń ti hajj pẹ̀lú amẹ́ríkà ọlọ́wọ́ rẹ̀ pẹ̀lú tí àwọn ọkùnrin àjòjì bá ti fẹ́ fún mọ́dọ̀ àwọn sábẹ̀lẹ̀ ẹ̀ṣìdáná jìnnìlára àwọn òbí tẹ àwọn wálẹ̀ àbí jìnnìlára àwọn káwọn ti bọ káwọn lè fà àwọn òbí àwọn. وإذا وإذا جانبونا كما تقول جنة سوى كشفت إهدانا نقابة أو جلبابة أو نصف الشفالة. قومي tí o bá ti sí àjèjì ọkùnrin pẹ̀lú yàn obìnrin inú pẹ̀lú obìnrin ní àsìkò hajj yóò fi ojú rẹ̀ kalẹ̀ àwọn bá bájú ti bá ti wà mẹ́ yóò bò tó ìjọ wọn yóò ti mọ̀ pé nìkan bù ń bẹ nínú ẹ̀sìn tó bá kan náà ẹ̀yìn sọfíya sọfíya tó jẹ́ ọ̀kan náà yàrá lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ń yọ tó jáde ń sọ̀dá sọ̀dá àdéhùn náà lọ́nà kọ́ lára kìkì òwú jì kí o ti dá ma tó ẹni ọdún nípa tó ń padà báyìí wọ́n á rí pé a ah, wọ́n sọ̀rọ̀ dáńgbò lọ́lọ́ ó ní mi wá mẹ́sẹ̀lẹ̀ ìrọ̀ ìrọ̀ pẹ̀lú mẹ́sẹ̀lẹ̀ ti háyà tó ṣe jà áyà ìjà àbúrò ti sọ̀kalẹ̀ ńgbà wọn ni wọ́n lọ́ọ́ ní àti ń bolé lọ àwọn padà fúnra lẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ àlejò iṣẹ́ ànímọ́ jáde máa ń yìí lẹ́gbẹ̀ẹ́ àyà ẹ̀ jáde fún bùkátà yìí. so Umar ni mo ti dá a ma olùwà káàdé ìmúra àtẹnjẹ zìí ma ojú bẹ̀rẹ̀ kẹtọ́ lára kìí ṣe fórí ojú rẹ̀ ó bójú ṣẹ́ẹ̀rì tó sáré wò yìí àyèmọ̀kán tó lágbára àmẹ́tọ́ ayé kéwàá kọ́ láyé mọ̀kán tó kí gbogbo tí ń ka ìlú tó lu gbà ní bàbá mi wí náà so torí pé kí ni tó kílẹ̀ nínú ẹ̀sìn náà lónìí tó kò sí ní ẹ̀sìn kọ́lá tó bá ń sọ pé kì í tọ̀nà yẹn kì í tọ̀nà yẹn kì í tọ̀nà yẹn gbogbo lélẹ́rí àmọ́ pé ń bẹ̀ ń bẹ̀ àwọn kí wọ́n ní kò bẹ àlàáda ni omi bẹ ti nílò kò ló galaga ní sọ̀nga kí wọ́n ní wà ló bi láwà ni ìpìlẹ̀ pọ́ọ̀mù bi láwà ni ọjọ́ ra wọn. والله نعم Thank نعم. you.